ọba tó ṣe hajj ní ẹ̀sìn lórí àwa ẹ̀dá rẹ̀ hajj ila bayti al-haram nítorí kálíbà rí àǹfààní tó pọ̀ nítorí kálí ìrántí ọlọ́run ọba láwọn ọjọ́ kan tó jẹ́ àwọn ọjọ́ olóǹkà péréte. mò ń jẹ́rìí pé ọlọ́run ọba wa náà kò sọ́ba míì tíjọsìn òdodo tó ti yàtọ̀ àsọ ni nínú gbogbo ọlá àti títóbi àti ìròyìn rẹ̀ ọba wa náà Allah kò ní orogún. ọlọ́run ọba tí máa ṣe àforíjù fún ẹni tó bá ṣe hájù lọ sí ilé rẹ̀ ilé ọ̀wọ̀ ni ilé alákànlé. tóyótà wọn ò sì ṣe ìbàjẹ́ ńbẹ̀ tí kò sí lọ́bẹ̀ lọ dẹ́ṣẹ̀ ọlọ́run bá máa forí gbogbo ẹ̀ṣẹ̀ táwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣe jì wọ́n. mo ń jẹ́rìí ká anábìwá muhammad sallallahu alayhi wa sallam abdullahi wa rasuluhu ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́wọ́ tún ṣàlẹ́sà láàrin àwọn òjíṣẹ́ rẹ̀ ni tí wọ́n jẹ́ ní àpọ́nlé alayhimu salatu wa salam ajma'in kọ́lọ́ máa kọ́ bá sàlékún àti gẹ̀fà nàbì náà sallallahu alaihi wasallam àtàwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn àpáàbò rẹ̀ àti gbogbo ẹni tí ń sojú kòkòrò àti tẹ̀lé súnà rẹ̀ títí dọjọ́ gbéra kíyàmá. ìbẹ̀rù ọlọ́wọ́n bá dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa èyí ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam torí pé ìbẹ̀rù ọlọ́run jẹ́ sábàbí tá a máa bọ́ ọ́nú ìbànújẹ́ nínú sẹ̀mí ayé àtàlùkíyàmá. ó sì je sábàbí tá a ti máa rákòrí jẹun ọlọ ó jẹ́ sábàbí tá a fi ti máa pọ ti máa gbòòrò kódà bí ó bá pọ nípa mọ́ èyí ó sì máa ná bí tó pọ̀ kì ṣe pípọ̀ rẹ̀ nípa mọ́ ní jẹ́ párísì ó lè ti bárọ́kà sí tí ó bá bá ń kódà ó ń tọ́ àǹfààní kó ti bá ń bẹ láyé ní ó àmọ́ yín máa kéré nípa mọ́ látara àbẹ̀rù ọlọ́run tó sì sàǹfààní fáyé fún gbèsè ayé yẹn. Ntí máa fa ìbẹ̀rù ọlọ́run. Lára ìbẹ̀rù ọlọ́run ẹ̀dá ọlọ́run yóò dọ̀nà àtijọ́ náà. Kọ́lọ́n kó jẹ́ káwa náà jẹ́ kan nínú àwọn tó bẹ̀rù ẹ̀ tó sì jèrè ẹ̀yà tàlìkìámà. Ọlọ́run sọ ọ́nà tọ́lá tó tọ́lá ní gbogbo ẹ̀yìn ẹni yòówù tó bá bẹ̀rù ọlọ́run. ọlọ́run sọ̀nà àbáyọ fún un níbi gbogbo ìfọ́npinpin níbi gbogbo ìnira níbi gbogbo làásìgbò níbi gbogbo ìdààmú pátápátá ọlọ́run sáré sìkè fún níbi tí ò lérò níbi tí ò mọgbọ́n dá sí ọlọ́run jẹ́ kí àìsìkè ọmọ bá ń bẹ̀. ẹ̀yin ọmọ ìyá mi nọ́ọ̀sì Islam ọlọ́run bá sọ fún wa nípa hajj àwọn ọ̀nà tá a gbà rí pé ààyè àti bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí àánú ọlọ́run tó ṣe fún wa tó fi ṣe ájù ní ẹ̀sìn fún wa àwọn ọ̀nà tá a rí pé ààyè àti bẹ̀rù ọlọ́run bá sílẹ̀ ń bẹ̀ ó pọ̀ fún wa láwọn àǹfààní tó yọjú látara ṣe ájù ṣé a pé inú oṣù ájù náà la wà yìí torí láti ṣàwáàlì bí rọmọdán ti lọ tá a bẹ̀rẹ̀ ṣàwáàlì báyìí iná láti bọ́ sínú oṣù hajj ẹni tí ó ṣáájú ó ti lè gbéra nísìn láti inú oṣù táwa tí ó ti parí àbí kó gbéra ní ìdòlè Canada àbí kó gbéra ní ìdòlè ìjà oṣù tó parí sí nìyẹn oṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn oṣù hajj ni sọlọ fi jẹ́ pé ó bá mu láti bára wa sọ̀rọ̀ hajj bó tẹ̀ jẹ́ pé ó bá mu láti sọ̀rọ̀ hajj kó sọ hajj tó wọlé ṣùgbọ́n tó tẹ̀ bá wa wọlé ó ṣe pàtàkì púpọ̀. ọlọ́run bá ń sọ fún wa nínú sóra náà wípé etí ìgbọ́ gbogbo ọmọ aráyé láti pèpè sí o láti fi hajj lọ sílé ọlọ́run. ló fi pa ànábì wa bàbá wa Ibrahim nínú Islam ló fi pa láṣẹ aleyhisalaam wípé kó kéde hajj sí gbogbo ọ̀ràn ọmọ ádámà pátápátá tóbi lórí àwàdà àti àwọn tí ò tí ì wá sáyé ọlọ́run ni wọ́n mọ̀ wá bá ọ lọ́kùnrin lóbìnrin wàhálà kulli dhamirin ya'tina min kulli fajjin amik oríṣiríṣi nǹkan ọ̀gbìn ni wọ́n mọ̀ ọ̀gbìn wá èyí tí wọ́n ń gùn láyé ìgbà náà àti tí wọ́n mọ̀ ọ̀gbìn láyé òde òní níbi gbogbo orígun àgbáńlá ayé liyashharu manafi'a lahum kí wọ́n bá wá rí àwọn àǹfààní kan ayé àti ويذكر اسم الله في أيام معدودات kí wọ́n ti wàá láwọn ọjọ́ péréte kan tó sì jẹ́ pé kó di pé àwọn yẹn dé dandan ni kí mùsùlùmí òdodo wà ní ìrántí ọlọ́run ṣùgbọ́n tàṣìkò yẹn ó yàtọ̀ pẹ̀lú àwọn àǹfààní tá a máa hajj náà ti sọ̀rọ̀ ayé twenty seven àti twenty eight jẹ́ ká mọ̀ pé òun ṣe ájù ní ẹ̀sìn fún wa ó sì ti lọ́rùn àyàn torí àwọn àǹfààní tọ́lọ́run bá fi pamọ́ sínú ẹ̀ èyí tá ó wà ń èyí tá mọ̀ ó wà ń àwọn àǹfààní onírànràn tó jẹ́ tayé èyí tó ti ń ń èyí tó jẹ́ talọ́dà kan taládàáni ọwà ń bẹ̀ èyí tó jẹ́ ti gbogbo àlùmọ̀ yóò máa wà ń bẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ́ fi lékè tó fi ṣáájú gbogbo wọn òní tako Allah ìbẹ̀rù ọlọ́run tó jẹ́ kó ní olórí gbogbo nǹkan òun ní ìpìlẹ̀ gbogbo nǹkan pátápátá tó bá jẹ́ pé òun la ní àti ní gbogbo oore àtàǹfààní tó rọ̀ mọ́ iṣẹ́ hajj àti gbogbo ntọ́lọ́wọ́n bá ń là á lẹ̀ wa ní ẹ̀sìn tó bá jẹ́ pé òun la pàdánù gbogbo nǹkan míì lọ́mọ èèyàn ti pàdánù nínú ọ̀rọ̀ ayé àtàlìkìyàmà ìbẹ̀rù ọlọ́run òní òjì àmà òní òjì àfọkànbalẹ̀ wípé wọ́n gbé ìrun lọ òkè wọ́n sì sàjálà ẹ̀ wọ́n fi pamọ́ sínú lẹ́ọ̀kẹ̀lì mahfoud wípé lágbájá olùsìn lọ́run ìbẹ̀rù ọlọ́run ni ó jẹ́ kí wọ́n gbé zakat lọ ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ kí wọ́n gbé hajj lọ ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ kí wọ́n gbé gbólóhùn alhamdulillah àbí subhanallah àbí la hawla wàlà quwwata illa billah illa billah àbí la ilaha illallah àti a'udhu billahi minash shaitanir rajim kullu tahlil wa tahmid wa gbogbo kálímà yẹn ti ń jáde lẹ́nu ẹrú sin ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ kí wọ́n gbé lọ. tí o bá ti bẹ̀rẹ̀ ọlọ́run kò ní kọjá gbogbo ti jẹ́ ìbádà pátápátá kò ní kọjá omi kò ní ga ṣe déédéé rẹ̀ ìrìn kàtó pé òkè wa dé sánà. èyí ó mọ wá jèrè àwọn àpẹẹrẹ bíbẹ̀rẹ̀ ọlọ́run bá nígbà ẹni tí ń ọlọ́run kan tó tóbi púpọ̀ fún bẹ̀rù ọlọ́run tá a bá mẹ́nu bà yóò dàbí ìgbà tí ò sírú rẹ̀ mọ́ ẹ sì wo nínú ọjọ́ ọjọ́ ọjọ́ àkọ́kọ́ ṣàwáàlì òun náà ló sọ hájú ọjọ́ tó tẹ̀lé kó tó di pé a kan ọjọ́ àkọ́kọ́ òun ọjọ́ wo ni Ramadan sẹ́rí ìkàwé láì sálàfo ẹ wo iye wáàsí tá a ṣe àtirú àǹfààní tó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé olórí ẹ̀ náà ni pé làálà fún tàtàkùn níbi ti Ramadan bàbá wa bọ́ síbi àwọn àyà hajj ní ìsìn ẹ̀ ń sẹ́yìn ibi hajj nìkan lọ́lọ́run ti ń júwèé bẹ̀rù rẹ̀ fún wa ni kété tí Ramadan lọ láì sálàkó láàrin rẹ̀ torí pé bí yẹn bá miss use opportunity nígbà kan àtòmí ò ní pẹ́ yóò fi balayé bóyá yóò ti tèrò ní n'inu nínú àwọn ọlọ́ọ̀bá tó ṣe fún wa nù bẹ́lẹ̀ kan bá fi Ramadan rárẹ̀ tó sùn hajj dé tó tètè kọ́rọ̀ àǹfààní sí nínú ọdún kan náà kódà tó sùn hajj bá lọ kó tó tún kọ́ Ramadan tún dé àtúrà àmọ̀nà sàbáàtì míì tó lọ́sọ̀ọ̀sẹ̀ bíi irú ọjọ́ júmọ́ àbáyé ara àwọn ọjọ́ kan tó ara àwọn àsìkò kan tá a tó sọ pé àpẹẹrẹ ẹ̀sìn wà ń ìdí nìlò fi jẹ́ pé àkọ́kọ́ àwọn àǹfààní yẹn ni usulu taqwa kéèyàn rí èrè ìbẹ̀rù ọlọ́run bá mú kó rí jẹ nínú suratul ọlọ́run ní hajj jẹ́ iṣẹ́ ẹ̀sìn kan tá a láwọn àsìkò kan láwọn kan ẹ̀yin yòówù tó bá gbèrò àti ṣe hajj nínú àwọn àsìkò yìí kó má ṣe bàjẹ́ o kó ṣe hajj pọ́nbélé ni o kó lọ ṣe hajj torí tọ́lọ́ ni o kó má sì má kó má lọ dẹ́ṣẹ̀ ńbẹ̀ o kó lọ má kó má máa lọ ṣe àjàngbìlà ńbẹ̀ àríyànjiyàn sí ìmúyàn rántí ṣiṣẹ́ ọlọ́run kó lọ má rojọ́ kó má lọ rojọ́ òṣèlú àbáyé ńbẹ̀ nínú àwọn jìdí tí máa mú jìdá lò wá nìyẹn nígbà tí ń ṣe hajj gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe pátápátá ọlọ́run ọba mọ̀ ọ́ ẹ sì múra dá ní tẹ́ bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj ẹ múra tẹ́tẹ́ ń lọ sí ẹ sì múra dé ẹ múra ìrìn àjò pé ẹ fẹ́ fi lélẹ̀ fa inna khayro zaadi khayro azaadi wàá múra tẹ́ ẹ pè tí a jù ó ọlọ́run. wọ́tàkùnì ya olè làgbà ẹ̀yin ńlá àtàyè bẹ̀rù mi ẹ̀páyà mi ọ̀ ayà kan ọ̀rọ̀ hajj ní sọ. afọwọlú suratul hajj suratul bàbára làkàtọ́ yẹn afọwọ suratul hajj gàgà fúnra rẹ̀ ayà tàbí eight ọlọ́run láyà náà lọ́lọ́ lùhùmù ha wàládìmá òha ẹran tẹ́ ẹ pa inú oṣù inú oṣù hajj eléyìí ẹran àdọ́hí bẹ́ẹ̀ náà sì lè jẹ ẹran tẹ́ẹ̀dú kò ní àǹfààní kankan láyà náà lọ́lọ́ha lòhùnmùhà ẹran rẹ̀ wàládìmáhùhà àtẹ̀jẹ́ rẹ̀ wàlákìn ṣùgbọ́n o yàrá lòhùn takuwa minkum ìbẹ̀rẹ̀ ọlọ́run tẹ́ ti ṣe òní wọ́n fẹ́ gbé lọ inú àkọọ́lẹ̀ yín inú àkọọ́lẹ̀ sẹ̀rẹ̀ yín. sọ́tò hajj eh. padà sínú suratul Baqara àyà méjì àti mẹ́ta láwọn ọjọ́ kan ọjọ́ hajj nìyẹn fi ayyamin ma'dudatin àwọn àyàmù mina àwọn ọjọ́ tó jẹ́ pé ìbẹ̀lá wà tá a ti wà nínú ọ̀rá ṣe hajj ọlọ́run náà ní ìyówù nù yín tó bá kánjú sí ìyàwó mẹ́yìnì lọ́jọ́ méjì tó jẹ́ pọ́jọ́ méjì ló lò ní mìíràn àyà iṣẹ́ hajj ni tí ò dúró jíjọ́ kẹta òpin rẹ̀ náà lọ́jọ́ mẹ́ta ìyẹn ni pé ńgbà tá a bá lọ mìíràn tá a bá ń ṣiṣẹ́ hajj mìíràn lákọ̀ọ́gbà ti gbé báyìí akọ̀rọ̀ sí mìíràn zoro asori ń bẹ ní ìrùn ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ọsẹ hajj ẹ̀yìn ìlú ló wà nínú ẹ̀ ní sì sùn bẹ̀ di ọjọ́ kejì níbẹ̀ la gbà lọ sí arọ́fà látàárọ̀ lílọ sí arọ́fà yẹn ibẹ̀ la wà á sọ̀rọ̀ jọmọ́ arọ́fà fi wọ̀. ẹni tó fẹ́ sin lọ́hùn yóò jẹ́ kó òrùn owó ọ̀kọ́ tó kó ń bẹ̀ ẹni tó fẹ́ sin lọ́hùn yóò sì débẹ̀ lójú ọjọ́ àbí tí ó dọ̀ kó bá wà tọrọjọ́ kan náà ni. kíkú omi ìta kúrò ní arọ́fà Muzdalifa là ń lọ lẹ́yìn ìgbà tóòrùn ti wọ̀ sísùn ní Muzdalifa di ọjọ́ kejì súnà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ rí kọjá lọ ni ẹni tó bá fẹ́ ti ṣe hajj kó béèrè lọ́wọ́ àwọn tó gáàdì wọn tí ó tún wọn sọ́nà kìí ṣe pé káyọ̀ ó ṣe iṣẹ́ bálabàla kéèyàn ó kírun bálabàla kó gbàwẹ̀ kó ti rí kó má béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ kó sì ná owó iyebíye kó sì fẹ̀mí wéwu lọ eléyìí kọ́ náà pè ní hajj lọ́lọ́wọ́ fi ń sọ àwọn condition tó rọ̀ mọ́ fún wa sísun mọ̀nzálífà mọ́jú àwọn tí wọ́n yìí ta barapá ni wọ́n yọ̀ǹda fún wọ́n lè lọ lóru tàbí gbàtílẹ̀ bá mọ bọ̀ ṣùgbọ́n àwọn àyìn tó bá jẹ́ pé àlàáfíà rẹ̀ pé sára dáadáa yóò kí sóbì níbẹ̀ kó tó gbéra máa lọ sí mìnà padà tá a kọ́kọ́ lọ ọjọ́ àkọ́kọ́ ìyẹn lánàá ìyẹn làwọn ọjọ́ tọ́nà wa ń sọ fún wa ń bì bàtà wa dé mìnà padà yẹn ọjọ́ tá a lò ń bẹ ọjọ́ mẹ́ta òun ni ìyẹn tó pọ̀ jù ọlọ́run wa ní. ẹni yòówù tó bá kánjú lẹ́yìn ọjọ́ méjì fàmáǹtà ajala fi yà omi tó kánjú lẹ́yìn ọjọ́ méjì tó padà sí mọ́kà nìyẹn o tí ò dójọ́ kẹta fàlàyé ismaili kò sẹ́lọ̀n ó bá mu wà mẹ́ńtà akọ̀rọ̀ ẹ̀ tó bá sì dúró tí ò sì gbígbádàgbọ̀n lọ́mọ lọ́mọ́kà padà tó lójọ́ kẹta ń bẹ̀ fàlàyé ismaili kò sẹ́lọ̀n ó bá mu àmọ́ èyí tó pọ̀ jù náà lọ́jọ́ méjì ní èsì táwọn yẹn ń ṣe tẹ bá débẹ̀ lọ́jọ́ kẹta yẹn ẹ lè máa náwó sáwọn kà péréte bí bálára ti ṣe pọ̀ tóun àwọn yóò ti sí gbàtọ́ lọ ti yọ̀dà. kí wàá lọ̀rọ̀ tó tẹ̀lé lè má ní takọ àtọlọ́jọ́ méjì àtọlọ́jọ́ mẹ́ta lè má ní takọ tó bá yẹ pé bẹ́ẹ̀ rọ̀ lọ́ọ̀lẹ́ ni o

nǹkan méjì tí èèyàn máa rántí tí máa mú ní ìbẹ̀rù ọlọ́run níbi tí àǹfààní ẹ̀ tó lágbára dé ẹlẹ́ẹ̀kejì ó ní pé èyí ó ra tó bá dá wa lójú pé èrò ẹlẹ́ṣẹ̀ ni wá níta kò mọ̀ nínú ẹ̀ṣẹ̀ bá a fẹ́ kọ̀ǹfẹ́ẹ̀sì ọlọ́run bá gangan ẹlẹ́gbẹ̀ẹ́ wa ó sọ bẹ́ẹ̀ náà sì sọ fún wa gbogbo yín ẹlẹ́ṣẹ̀ nìyí bàbá rẹ nìkan tó tó kágídí borí tó sáyà kókó nàkí tó sorí kokun tọwọ́ kóhùn mọ́ tó pé ẹsẹlómìn lè rí sọkọ̀ oríta rẹ̀ wò dájúdájú ẹrú ẹlẹ́sẹ̀lò náà bihada náà pẹ̀lú ẹ̀rí yẹn láti náà ayàlùkúrá nàkàrà nàbì sọ̀rọ̀sọ́làm olùbàní ádámà kàtọ́rùn gbogbo ọmọ ádámà náà láti ṣe táwa tá à ń sọ̀rọ̀ gbogbo àwọn tá a jókòó mẹ́ta tó sínú wa náà wà ń bẹ́ẹ̀ wà khairu lè kàtọ́ yín náà tàwárùn àwọn tó lóore dùnú wọn làwọn tí màá wá padà sọ fọlọ́n fọlọ́n dàpọ̀ mọ́ bínú ọlọ́run foríjì mà tẹ́yìn ò bá máa tọrọ àforíjì tí ò bá máa ṣe istighfar níbàámu sí súnà nàbì sọ̀tọ́là ó ń bẹ́ẹ̀ nù ó ń bẹ́ẹ̀ nù yẹn téèyàn bá sì máa dá àsàlátù sí fáànàbì sallallahu alaihi wasallam ó ń bẹ ẹni tí ò nífẹ̀ẹ́ ànàbì tí kàn fẹnu lásán wí. sábà sọ pé àwọn alágbàlátù káwọn kó jọ tá a sọ pé bídíà ni a sì àsọlátù fànàbí ò túmọ̀ sí pé ká kó jọ ìwọ tó ń sọ bẹ́ẹ̀ náà pé ni èwo làsọlátù súnà tó ṣe ìbéèrè tá a béèrè nù sọlátù ìbùrọ̀míyà áàlù súnà ṣé ń bẹ lọ́pọ̀lọ́ sì wà lórí ahọ́n ni fẹ́ẹ́ tó bá yẹ pé màá sàṣà láti fún sọlọ́dọ̀ àṣàlà kìí ṣe pé ó di dẹ́gbẹ̀gbọ̀n kó jẹ́ kọ́nà ẹ̀ lèyìn ó gbà sí ṣùgbọ́n náà yẹn ó yẹ kákọ́ káwọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ torí pé ńgbà táwọn sàábé béèrè eléyìí tó kọ́ wọn dàrẹ́tì ni sọlọ́lọ́ àlẹ́ wàsálà bàbá mi jùlọ mẹ́jùmọ́ owó ọjọ́ òní tí yẹn bá jí lóru àtàwọn àpò míì kí wọn kà máa ṣe àkọlá tó fà nàbí bóyá òun wà kọ̀ lọ bóyá òun wà láì sí pé bóyá nǹkan kan ló gbé wa jókòó kí ẹsẹ̀ fáwọn ṣe program kí ó sì mọ sọ̀sọ̀ láti iye tó bá tọ́lọ̀ bá ní káhàn rẹ̀ ó lè ṣe kó tó bọ́ síbi ọ̀rọ̀ míì súnà ni bó ti jẹ́ pé àwọn gbólóhùn míì tá a máa fi sin lọ́hùn tá a máa fi rántí ọlọ́hùn òun náà jẹ́ súnà. àforíjì ẹ̀ṣẹ̀ ó ń bẹ níbi kí a fi hajj fẹ́yìn tó bá jẹ́ pé ó fẹ́ tọrọ àforíjì ẹ pé ẹni tí ń sẹ́ náà lójoojúmọ́ lọ́sàn-án àbí lẹ̀ pé kẹ́ẹ̀dì máa sọ fún mi pé kẹ́ẹ̀dì máa bẹ̀ mí kí n má ní la sì má dààmú yín pé yẹn ń bẹ pẹ̀lú ẹ̀rí pé ń lójoojúmọ́ pé tó lọ́sàn-án èmi àná sọ̀kalẹ̀ sí ọba ku ìdá kẹta òru tí fi mọ́ nínú tọ́lọ́run ní òun sọ̀kalẹ̀ fún òun ní pẹ́ni kẹ́ni tó sẹ̀mí tí ó sọ pé kí n má bínú ẹni tá a sẹ̀lẹ̀ tó sọ pé ẹ sọ pé má bínú kí lè má bínú àìmọye ọmọ ìrìnlẹ̀ yìí sẹ́tọ́ lòun ní gbà nígbà tẹ bẹ́ẹ̀ àti bàtẹ tó rán yàn sí ẹlẹ́dàá wa wá ń sọ mi kí n má bínú kí n sì ní bínú mọ́ tó bá jẹ́ rọ̀húfún rọ̀hìm rọ̀hìm bìlìmúmi nínú rọ̀húfún rọ̀hìm tọ́lọ̀n fi ròyìn ànábì ọ̀sán ọ̀sálà torí pé sẹ́tọ́lọ̀n ọba náà ṣe. àdéhùn wáyé pé ẹ̀yìn òtún bá ṣiṣẹ́ hajj tí onítọ̀hún ó sì báyàwó ẹ̀ lò pọ̀ ìpìlẹ̀ nìyẹn ìpìlẹ̀ Eh, wàlárọ̀ kọ́tà nínú àyà nínú àdéhùn anábì sọ pé fàlámíyárú fúdù tí ò báyàwó ẹ lò nígbà tí ń ṣiṣẹ́ ájì lọ́wọ́ lásìkò tí ò tí ì lẹ́tọ́ àti súnmọ́ yàwó ẹ̀ wàlà àyà tí ò sì ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ pòkì wàlùfòsó àlùkòròjù àtọ́ àti là pòkì ni kéèyàn ṣe nǹkan tí ò bá tọ́ lọ́hùn nítorí wọn pè ní pòkì wa pòkì nù. onítọ̀hún rọ́jà míntò ní òbí yìí kẹ̀yẹ́wó mi wọ́n là dá òun mọ́ yóò kó inú ẹsẹ̀ rẹ̀ pátápátá bí ọjọ́ tí ìyá rẹ̀ bí ànábì ló sọ lẹ́sàn-án lọ́wọ́ sọ́là látara pé ó ṣe hajj tí ó má. àwọn kan inú islam làbẹ́ rí ẹni tó jáde kó nú ẹsẹ̀ rẹ̀ bí ìgbà tí wọ́n bí pẹ̀lú ẹ̀rí tí èdè pàwọ́ ara rò bẹ́ẹ̀ pẹ̀tẹ́ tó jẹ́ pẹ́ẹ́rì làbí sọ inú islam lẹ́sìgbà yàtọ̀ táwọn náà táwọn míì gbà ń pèèyàn látúbí. ẹlẹ́ẹ̀kẹta àkọ́kọ́ la sọ wípé ìbẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ arákùnrin yọ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta alifukumina náà ẹni tó ti sáàbù kó wọná ó lè ṣe hajj wọ́n sì túkùn náà kó lọ́rùn. kí la sọ nípa Ramadan ọjọ́ mẹ́wàá tó kángun ẹ̀ ká tó bọ́ rahma mẹ́wàá tààrin mẹ́wàá náà ló tún wá bọ́ sínú oṣù hajj tó tẹ̀lé lẹ́sẹ̀ kan náà tó jẹ́ wípé inú iṣẹ́ hajj èèyàn tún lè dẹ̀ntán bọ́kùn náà lọ́rùn ẹ̀ ẹnu yàtọ̀ sí bẹ́ẹ̀ ni pé kìí ṣe gbogbo èèyàn ló lè rí hajj ṣe títí tó fi kó láyé ṣùgbọ́n dáa ká mọ̀ sójú kòkòrò ẹ̀ kìí ṣe láwùjọ tá a ti wáyé kìí ṣe gbogbo ẹni tó ṣe hajj ni ò lágbára hajj ibi tí àwọn ọmọ èèyàn ń bẹnu tó wà sínú yẹn o ṣùgbọ́n ọmọ èèyàn ibi tọ́kọ̀ àwọn ọmọ ọ̀rọ̀ mọ́ ni pé èló lẹ pé náà tí wọ́n bá sọ fún international fún pé àwọn ti di nine hundred thousand ah ó dà èló ni state ń gbé lọ́yọ̀ state lápèjúwe bóyá bóyá seven hundred thousand ah ìyẹn náà ìyẹn náà pọ̀ lọ́dún tí ń bọ̀ yóò sì tún lé sí ni o àbẹ́mọ̀ pé bí gbé lọ́dọọdún nù àánú ọlọ́run àgbà fi ń lọ o ìbẹ̀rù ọlọ́run tó ti ṣáájú fáwọn ti ń lọ náà ni wọ́n fi ń lọ hajj o ẹlòmíín sì ti gbà pé àfi tí kò bá sáàsì kì í ti jẹ́ owó lọ́wọ́ òun mọ́ nínú owó ọlọ́ọ̀dẹ́ àtà ẹlòmíín sì ti rò pé àti hajj ọ̀ràn yẹn tó ń ti ṣe gbogbo ìdókòó tó fi kó láyé ọmọ ti sinà ti là torí àǹfààní kan orí ayé àtàkì àmọ̀ kan bẹ níbi kéèyàn máa ṣètò wà. ní bàbá kò kíyàn tán lọ tán lọ pé bòmíì ní kaba wọ́n dá kan lẹ̀ sí ìbàdàn gbà tán ní kaba àtàwọn nù mujurim pòkì àfáwa ní ọ̀daràn ọ̀daràn náà sì ni wọn tíjọba nàìjíríà bá ń parí ọ̀daràn ọ̀daràn ọ̀tọ̀lọ́run lórí ilẹ̀ èyí ó jẹ́ ń ànábì sọlọ́lọ́ sọ́dà kò sí ọjọ́ kan tí ọ náà nínú ẹ̀ lọ́rùn ẹni tó ti yẹ kó wọná mi ìyẹn omi àrọ̀fà ju ọjọ́ àrọ̀fà lọ ọjọ́ tá a máa bọ́kùn náà kò lọ́rùn ẹni báwọn ọjọ́ náà ti pọ̀ tó ló kí n tètè rán alẹ́ títí mẹ́wàá tó kàn mí ó ní ọjọ́ àrọ̀fà máa jù inú sọ̀híhù ìmọ̀ muslim ẹlẹ́ẹ̀kẹrin alifáwọ̀ bẹ̀ jàǹnà èyí á máa dọ́ máa jàǹnà ọlọ́run sàlàyé ẹ̀sùn fún wa yékéyéké tó ìbọ́kùn náà kò lọ́rùn ẹni kí ni wàá kàn lẹ́yìn ìgbà náà ìjọba àlùjànnà ẹ̀rí lọ́wọ́ kan ti sọ torí pé tí ọlọ́run bá sọ á mọ̀ pé tá a bá ti bọ́kùn náà kò lọ́rùn yẹn ló kù ó sì lè má jẹ́ lómi lójú pé ìbọ́kùn náà kò lọ́rùn ò túmọ̀ sí kó jọba o torí pé àwọn àsáàbù làárọ̀ ó ń bẹ òtọ́lọ̀ mi sọ sóràtù làárọ̀ kì jenna sàlù jẹ́ náà na ṣe njogbe àyè kan náà tuntun lójọ́ gbé dàlẹ́ kìíyàmù lìtàfáàwì àsànáàtìhìn wọ́n ṣe yá àtìhìn tó ń sẹ́ẹ̀rì wọn àtàbúrú wọn tó dọ́gba ẹlòmà sọ pé àwọn kẹ́lẹ́ lè lọ wọn lọ àárọ̀ ó kọ sóra kejì náà lọ́kọ̀ọ́rọ́ nù àyè kan ní jẹ́ torí pé sẹ́ẹ̀rẹ̀ wọn àtàbúrú wọn dọ́gba wọn ò jọmọ náà wọn àti jọmọ àlùjá náà níjọ́ tó ń bá wọn sẹ́ wa ẹ jẹ́ káwa náà sẹ́ débi pé kóore wa ó sẹ́ẹ̀rì kí aburú wa ó fúyẹ́ lókè kásìmọ̀ bẹ́ẹ̀ lọ́hùn òǹgé rẹ̀ tó kọ́ lọ́wọ́ bá wọn fi sọ̀bà lábòsí ẹ gbogbo sáǹkà fún wa ìṣẹ́ lọ́wọ́ bá náà júwe tó báwọn èèyàn kan bẹ́ẹ̀ tá a jọ ń gbáyé dẹ́ pé àwọn ò wọn ní ọkàn ni kò rí bẹ́ẹ̀ nínú tí jama tí jẹ́ ẹ̀sìn Islam bá náà ti mú wa sallallahu alaihi wa sallam iṣẹ́ lọ́wọ́ bá ń júwe púpọ̀ gbogbo àríkánú Islam pátápátá lẹ́yìn ìgbà tá a bá sọ pé ashhadu an la ilaha illallah wa anna Muhammad ọ̀rọ̀ lélẹ́yìn gbogbo tó kù iṣẹ́ ni as iṣẹ́ ni títí yóò fi kó láyé zakat iṣẹ́ ni lọ́dọọdún siyam ramadan iṣẹ́ ni lọ́dọọdún hajj bẹtìlá alḥaram iṣẹ́ ni tó ti dọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan ní gbèsè ayé ọmọ èèyàn kótó wá kan iṣẹ́ tá à ń fara ṣe gangan fúnra wa bá a ṣe ń lò gbèsè ayé wa bá a ṣe ta bá a ṣe ń rà bá a jẹ bá a ṣe mu bá a ṣe ń bímọ bá a ṣe tó jẹ́ pé gbogbo ẹ̀ ìsìlámù sọ bá a fún wa. ẹlẹ́ẹ̀karùn-ún títí lọ síbi ẹlẹ́ẹ̀karùn-ún ànábì wa sọlẹ́ ọ̀sálàm ó ní hajj maburu ẹ̀rí báwọn ikọ̀ kan bẹ tẹ́ ń sọ hajj tí wọ́n tó kọ ikọ̀ alálàájì wọn ní hajj maburu àwọn náà mú bí ọ̀rọ̀ ànábì mi sọlẹ́ ọ̀sálàm àmọ́ bá ti pèrè wọn ní hajj maburu náà àti kí wọ́n ṣe hajj maburu kò túmọ̀ sí pé tó bá ti bá wọn lọ ó ti sa hajj maburu hajj maburu ní májẹ̀mú kò túmọ̀ sí pé ájùmọ̀dúró mo bá lọ ájùmí ti wá jẹ́ ájùmọ̀dúró ó ṣe ṣe ájì bíbí dìmọ̀dúró ájì tọ́lọ́ ní jẹ́bẹ̀ ájì mímọ́ àwọn yá orúkọ yẹn lò torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ ájì mímọ́ òun ni àwọn kan wọ́n yá wọ́n sọ pé ájù makbul ni làwọn ájù tó látọ́jàtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run torí kí wọ́n lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé tó bá ń bọ́ bá ń lọ àyàfi alẹ́rẹ́ tí ó bá wọn lọ tí ó sáájú ẹjẹ́ mọ̀ kú torí kó ṣe háàjì bọ́lá ọ̀hún ti fẹ́ alẹ́rẹ́ tí ó bá wọn lọ tó ẹgbẹ́tọ̀ wọ́n mú lórí mu lọ́rùn kò gbọ́ sí wọn lọ́rùn ló bá sáájú tẹ̀ pálapàla kò wá ní bí ájúmọ̀ kú torí kó bá ájúmọ̀ kú lọ. wàlẹ́ ó ní alhaji mabrur láì sí ìdí fún fòfún jẹ̀mọ́ ẹlòmíì fẹ́ di pé house of senate ní two thousand and fifteen in tó fi bọ́ ní two thousand and fifteen ni wọ́n ṣe tó lọ twelve eleven tí òun ti sùúrù òun ò ní gbà mọ́ òun ní two thousand and fifteen tó bá gbà làwọn fún un sọ pé pẹ̀lú ìdí fún fún ẹlòmíì ti débẹ̀ ó ní tó bá gbà ó sì pààyàn lóòótọ́ ó wọ̀ pé ta ni ó tẹ̀ ta ni ó lè dín lọ́wọ́ nínú àwọn kándídì tó wà nílẹ̀ ọ̀dà ìlọ̀pá ìlọ̀pá alágbáyọ̀ alágbájá wọ́n lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ bóyá fortunately ó sì bára ẹ̀ ní house nígbà tó lọ́n ti kọ́dà pé yóò dìbẹ̀ tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú òdì fún fún àtẹ̀tẹ̀ gbogbo ń pé ọmọ yóò dá lùjẹ́ náà yẹ dáàbò òdì fún fún òní mẹ́mbẹ́ lẹ́yìn kéèyàn ò gbọ́ kéèyàn ò bẹ náà kéèyàn ò sẹ́tọ̀ ìdìbò òfin wo ló wà níbi irun kíkí tó yẹ pé sáà lùjẹ́ náà lòun náà ìdìbò òfin wo ló wà níbi àákírun níbi àtìrù sàràwì àbí azáwọ̀ Ramadan abáṣiṣẹ́ hajj ọlọ́kọ́ fọjọba sọ́jọ́ àríbíà lẹ́sàn-án rí ọlọ́kọ́ mọ̀ pé wọ́n pa gbogbo àwọn adọ́wọ́lé ni agbógun ti ni lórí tọ́lọ́hún ọlọ́run kó gbógun jà wọ́n aláwọ̀ dúdú wọn jẹ́ náà wàhálà òfin bíi láì ta'ala ọlọ́run kó fẹ́yìn wọn wọlé ìjọba náà ń gbìyànjú púpọ̀ lórí kí ṣáájú lè rọrùn wọ́n ń gbìyànjú púpọ̀ mo jẹ́ kan náà àwọn tó wà mẹ́ẹ̀ ní last year ní last year nínú Ramadan mo wá ń wo satellite lọ́dọ̀ ọmọ ìyàwó kan mo wá rí àrà tí wọ́n dá sí haram kódà tí wọ́n bá sọ pé ọdún kẹwàá lè fi hàn ti débẹ̀ kan yìí èyí sọ pé àwọn tó bẹ́ẹ̀ lẹ́nu oṣù péréte iṣẹ́ tó jẹ́ pé tí wọ́n bá sọ pé ìjọba Nàìjíríà ò ṣe dáwọ́ sí ilé iṣẹ́ ọ̀rọ̀ ìsọpọ́dún mẹ́fà làwọn fi ṣe. ọdún mẹ́fà yóò máa jẹ lọ bí times three torí wọn ò rojọ́ pé wọ́n ti padà kówó jẹ náà ni bí ẹ ti máa ṣe títí tá wọn aramu méjèèjì yẹn ojú ju ojú orílẹ̀-èdè mi lọ aramu ti Mọ̀dínà àti ti owó tá ná sí àtàwọn oríṣiríṣi àwọn endowment táwọn èèyàn ṣe pé èrè aramu ni ẹ máa ná sí torí gbogbo àgbáyé ibi tọ́lọ́run fi kalẹ̀ sí láyé nìyẹn ni tí gbogbo àgbáyé ni tíjọba yẹn bá jẹ́ alábòsí ni ẹlòmíì ò ti tàkadànù láyé pé ọlọ́mọdé ò ń dájì torí tí ó mú rọrùn wọn ò ní ṣe tí wọ́n bá jẹ́ alábòsí wọ́n wá wò pé kí la tún lè ṣe tí ó tún fi rọrùn kí la tún lè ṣe tí ó fi rọrùn wọ́n wá ná billions of dollars ọlọ́run ò sì ṣe owó ní públẹ́mù wọn kọ́ńtà tìmọ̀ èyí tí ó parí kan ni wọn sì ní kówó yẹn jẹ. àyè kan tún ti débẹ̀ ní ìsìtẹ́ pé kò tẹ kódà ní nígbà yẹn lọ́dún tó lọ náà project yẹn wà tí wọ́n ti gbé sí orígun nínú map káàkiri gbogbo agbègbè haram pé dáhùn tó fẹ́ ṣe ni tẹ́lẹ̀ kò mọ̀ pé ó ti iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn tí wọ́n tún ti ṣe ibi tí ó sì máa inú mọ́ọ̀sì tí a bá fi kíní ìsàpèjúwe kàábà ẹni tó bá ń ta ṣe tàwáàfù níbi tó súnmọ́ kaaba òun náà ló kílòsì mọ́ kaaba jù títí tó fi wá di kó fẹ̀ débi gbogbo táwọn yẹn ti kírun àwọn èèyàn ó mọ wá síbẹ̀ bá fún àwọn èèyàn ó wà wọnú mọ́ọ̀sì gan tó yẹ pé lẹ́gbẹ̀ẹ́ ìgbé ọ̀tún àtiwájú àtẹ̀yìn ni wọ́n wá yípo náà ìkọ́ tún fi bẹ̀ sí wọ́n tún wá ń ṣe bì kan síbi ọ̀gangan kaaba gangan ní ìsìn tó yẹ pé ibi làwọn èèyàn wọn gbàtà wá fíè tó ṣe sàlẹ̀ mọ́ kéjì sínú mọ́tọ́lá sí ńlọ́fà tó fi jẹ́ pọ́pọ̀lọpọ̀ òrèmúra lọ lọ́dún pé kí iṣẹ́ yẹn kíndì funfun mọ́ bá wáyé kí wọ́n lè kí wọ́n lè ti pàlára ọlọ́run mọ iye ọlọ́run mọ iye owó tó gbé lọ. tọ tọwá pẹ̀lú kàábà àti àti ìrọ́kiri ká àwọn orígun pàápàá jùlọ orígun hajj àlàáfíwájú. ìfífi eh, ọwọ́ pabẹ̀ àti rókùnù ti yàmání ládàá ń bẹ́ńbẹ́ náà kó tó kàn yẹn nínú ọládàá tó pọ̀ tọ́mọ èèyàn jẹ lérè látara kó ṣe hájù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá ṣe hájù àbẹ̀wò ni wọ́n ṣe sí Mọ̀dínà kò sí Mọ̀dínà lára ṣe hájù bẹ́ẹ̀ wọ́n bá dé Mọ̀dínà ó ní hájù àmọ́ kéèyàn ó dé kó sì sálámà sànàbí kò sí bí ó ti sálámà sànàbí ọ̀sánlá àfi kó lọ́ọ́ bá níbi tó wà. àsọ̀látò yẹn máa ń ṣe fànàbí níbi gbogbo ibi tí ẹ̀ bá wà láyé àwọn ọmọ fẹ́ sálámà sànàbí ọlọ́bi tó ọlọ́lé rẹ̀ ni ni ló fi ń gbé aláàjì dé Mádínà tó ẹni tó bá wá kírun mọ́sálásí ànàbí sọlọ́lọ́ àsọ̀lá níta ànàbí wù ní pé ó gba ẹgbẹ̀rún ládàá lékún irú òun tó kí mọ́sálásí míì tí ì ṣe one thousand láàdá fún nǹkan. irúgbọ́n yẹn bá wá sí ibìlì masjid al-haram ní kaaba ní maka ní mọ́sálásí ti maka tó jẹ́ mọ́sálásí ńlá ni òun gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún láàdá one hundred thousand láàdá lórí nǹkan ẹ̀gbọ́n wọn tó tún fi ju mọ́sálásí tà nábì lọ sallallahu alaihi wasallam. ọmọ ya wa kan àwọn náà ń gbọ́ ní ìsìn wọn ní allah akbar àwọn kan ní sìn tí òun márààrún bíi lójúmọ́ torí pé ọlọ́run ò sọ pé tẹ̀ wọ́n lẹ́ni ẹni tó bá ni ẹlòmíín sì wà kò ní wọ táàsì lọ́bẹ̀ níbi tí ilé rẹ̀ súnmọ́ fi ládàrún yẹn dùn gbogbo ẹni tó fẹ́ lọ lé ẹ wá wọ àwọn tó jẹ́ pé wọ́n wá wọ sòsùn pé tọ̀ ìmúfẹ́ kọ́mọ ìyá mi náà jẹ́rú èrè yìí nínú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn Saudi Arabia wọ́n tún láwọn èèyàn tán máa ń rán fúnra wọn àwọn náà máa bá ti máa ń rán yàn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ mọ́sálásí orílẹ̀-èdè wa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ mọ́sálásí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń gbẹ́ kànga fẹ́ntì òkèrùn bẹ́ẹ̀ tí ì sáwọn bẹ́ẹ̀ náà ni àwọn ṣẹ́ẹ̀sì ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń fáwọn èèyàn lóúnjẹ tó bá já láì ní bẹ́ẹ̀ náà ní ṣẹ́ẹ̀sì míì pé àtúnfẹ́ kí àwọn èèyàn láǹfààní àti máa wá ṣe hájù lọ́dọ̀ wa nígbà tí wọ́n tó bẹ̀ ṣe tán tọ́lọ́run bá pèsè orílẹ̀ èdè bẹ̀ lẹ́rú ilẹ̀ mímọ́ àwọn èèyàn náà wá wò sùn àwọn kan jẹ́ ní ọlọ́run pétọ̀ ìwọ ọtọ́ àdọ́là ìwọ náà wá lọ á gbénáwó rẹ̀ lágbára ọlọ́run àwọn kan ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ afẹ́ kó jẹ́ pé kó dá lórí ìkìlá kó dá lórí pa ṣe nítorí tọ́lọ́run àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ pé wọ́n ń pa ọ àwọn tá a ti lágbára tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ kó ṣe rọrùn fún wa o àwọn èèyàn mọ̀ mọ̀ ràn yàn ní mọ́kàdì sí iná bó ti wọ́n tó iná kì í sòun ló fẹ́ lọ́wọ́ pé mo fẹ́ kọ́mọ ìyá mi náà ò jẹ̀rú èrè yìí ní tá a gbọ́ yìí tí lágbájá yóò sì lọ́ ó sì ń sin lọ́hùn òní ń pèrún jù ní mọ́sálásí wa àbí tí ò bá sílé òní ń pamí ságé àtàmù ní mọ́sálásí wa àbí tí ò bá sílé wa lọ mọ́kàdùn yìí àwọn èèyàn ń wà àwọn èèyàn sùn bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ torí pé èrè pọ̀ ń bẹ tí wọ́n rí i pé wọ́n jẹ ibẹ̀ náà láti wá ṣe wá sáwọn àwọn kò dáró èèyàn tó yẹ fáwọn tó bá mọ́kàjẹ́ náà máa rán lọ bí ìbá sànù ọlọ́run bá sùn fáwọn ọ̀tàn àwọn tí ó rẹ̀ yẹ̀ lápò níbi tí wọ́n ti ń ṣe tọ̀wá náà máa rán lọ àwọn tí ó kún wọn lọ́jà lọ nígbà tí wọ́n bá ti wọnú ọjà ṣọ́ọ̀kù gold ní Saudi Arabia tí ó kọ wálé wá sọdowó àná máa rán lọ tí wọ́n pákẹ́tì iṣẹ́ yẹn dáadáa lọ́dọ̀ ọmọ Nàìjíríà bá ti láàgbọ́n tó níjọ́ tá yọ owó lápò ẹlòmíì ni ó sọ pé àti wọ́n lè yọ owó lápò tèmi náà tí ó sọ pé ẹlòmíì kọ́ ni bọ́mọ ti yọ owó lápò ẹ̀ níjọ́ tá a bá yọ tẹ̀mí ó tó mọ̀. ẹni tó pàfẹ́tì lọ́dọ̀ ọmọ nàìjíríà tó mọ̀ tó rò kó ń gbọ́n ni wàá ní ọ ni wàá ní rí ọmọ náà bá kó lọ́bẹ̀ lọ tóun tóun tóun ọ̀bùsáàbù irú ẹ̀ rí ṣọ́ọ̀bù tó jókòó sí gan wọn kò góòdì bẹ́ẹ̀ tí ò ní mọ̀ gbèlè bàtà kò tó kówó sí níbi tí ò síbì fún ọmọ nàìjíríà rẹ owó bẹ́ẹ̀ kátó wá sọ di haram téèyàn ṣe tàwa kún bẹ́ẹ̀ tíbi fún fún kún bẹ́ẹ̀ báà tí bàtà jábọ́ téèyàn rí mú mọ́ téèyàn ò sì wọ jíǹsì àwọn rẹwọ níbi jíǹsì ṣe kátó wá sọ ìgbànú ìtọ́lómi ń bá lọ nù wọ́n yẹn agbájá ọjọ́ kò tí three nínú Saudi Arabia ó ti kó ti lálé mọ́lẹ̀ abóòlẹ́yìn tí wàá ti bí tẹ̀ fi kọ́lé kásámà dákẹ́ náà ni àwọn èèyàn kún bẹ́ẹ̀ ìjọba Saudi ṣe ṣe ṣe ṣe títí wọ́n gbìyànjú àti fọbẹ̀ mọ́ torí láti kóró àwọn èèyàn bẹ́ẹ̀ kó ní ìsìn tó bá bà tó bá lọ yóò tẹ̀ka kò tún wọbẹ̀ mọ́ ó ní ọdún tó tún lé tó tún lè dánrò fún òògùn ọ̀rẹ́ láyé síbẹ̀síbẹ̀ náà wọ́n sá ń lọ náà owó tí wọ́n bá ti pa sápò tó bá ti ka owó tẹ́lẹ̀ ìmọ̀ ti ń ṣe nìyẹn owó tí wọ́n bá ti pa sápò tó bá ti ka owó tíkìtì míì the next flight wọ́n tún bára wọn Saudi Arabia kó tó wá di pé tí wọ́n bá ti mú ọwọ́ wọn wọ́n ti rí pé wọ́n ti lé eléyìí jáde tipátipá kò ní wọbẹ̀ tí wọ́n fi dá padà àwọn èèyàn tó ń ṣe ní ìsìn débi pé tí wọ́n bá rí pé ọdún yẹn tó ti kọjá lọ wọ́n sì sọ pé ó tún yá òun tún lọ bí èèyàn bá rí five hundred thousand three hundred thousand four hundred thousand ṣe wá àfikún kó wá sẹ́sẹ̀ nàìjíríà torí ibi tó fẹ́ náà sí pé mo fẹ́ fi kún bàálù lọ wá sẹ́yìn kì í ṣe pé sẹ́kàn dóde lọ. ọkọ̀ fẹ́ lọ balẹ̀ gbàbẹ̀ jẹ́ ẹni tíjọba gbà ṣiṣẹ́ òun lè yàn ní Saudi Arabia o ní ọmọ nàìjíríà tẹ̀ bá ń láwọn èèyàn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tíjọba gbà ṣiṣẹ́ àbẹ́ni tí kọ́ńpìlì ń gbà tiṣẹ́ torí pé ó jẹ́ mẹkáníìkì àbójẹ́ wẹ́lẹ́dà àbójẹ́ nǹkan kan tí kọ́ńpìlì kan gbà tiṣẹ́ àwọn ilé èèyàn tí ń gbé bẹ̀ tán jẹ́ èèyàn tán jẹ́ ọmọ ọmọlúwàbí o àwọn èèyàn kún bẹ̀rẹ̀ pẹtẹ tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè tí ń ba bẹ̀ jẹ́ mo ti wà ní London mo ti wà lamẹ́ríkà mo ti wà ní Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ Nàìjíríà ti ta gan bóyá wọn ò tún ti wọlé lọ tí wọ́n tó tẹ̀dó sí kọ́ńtì míì eléyìí nínú àwọn àǹfààní tá a rí nìyẹn o tọ̀wáàbù náà ń bẹ ń bẹ bákan náà ni kéèyàn máa fún gbádá kó máa ṣe ayún awá kó máa jẹ́ pé ìrántí ọlọ́run ọba àti bẹ́ẹ̀ ọba yóò máa wá lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà torí pé hajj láti bẹ̀rẹ̀ parí rẹ̀ bí kí wọ́n dùn hàn ìrántí ọlọ́run ọba àti dùn hàn wùgbà tá a kan. ẹgbàtà bẹ̀rẹ̀ talbiya labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak tí gbala lójú ma wí ẹ wo duawo yawmi arọ́fà àdúrà ọjọ́ arọ́fà ara wọn alájì nàìjíríà ẹni tó bá lè fi ń lọ hajj ẹ̀dá wà sí fún ọ èyí tá à sọ yóò tó torí pé nínú mọ́sálásí júmọ́ mi tí wọ́n ti bá wọn alájì sọ̀rọ̀ wọ́n tún kó bá wọn bẹ̀ náà ni dípò kí wọ́n bá wọn sòótọ́ ọ̀rọ̀ wàláhì dípò kí wọ́n bá wọn sòótọ́ ọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe hajj wọ́n tún kó bá wọn ni dípò káràlà ajì tó já sojú ẹni tó kóyàn lọ ṣe ṣe hajj kó bá wọn sòótọ́ ọ̀rọ̀ wàláhì wọ́n tún kó bá wọn ni ní ti ṣẹlẹ̀ lórílẹ̀ Saudi Arabia ibi tí wọ́n ti ṣe wá àfikún ọ̀bẹ́ pàdé ṣe hajj ní wákà wọn máa lọ wákà wọn máa pé wákà ránṣẹ́ ni tọ́jú òfin lọ wọ́n kó jọ́ ń bì kan àwọn alẹ́gbẹ́ kan à ń ṣe mí à ń ṣe pàdé kan àwọn aláàjì kójọ síbi kan wá kà ní ọlọ́run ọmọ bẹ́ẹ̀ pé èèyàn ní bí ẹ bá ti pé à ń ṣe ìpàdé kan ní ọlọ́run ọmọ yẹn wá kàtà bá aṣọ orí jọ́nà ọjọ́ bá lọ́run bá tó ká ẹnìkan ló kọ́ sọ pé subhanallah àwọn tí ń lọ mọ́kà náà ni kí ni kókó tí wọ́n bá ń sọ lónìí tó gbogbo tí wọ́n sọ pátápátá microphone wọn fi sọ̀rọ̀ kò sí kẹ̀kẹ́ tó pamọ́ sí wa níbi wákàtí méjì táwọn tí ń lọ mọ́kà náà lójókòó wọ́n sì túká yìí láì gbọ́ nǹkan kan tó rọ̀ mọ́ ṣe hajj tẹ́lẹ̀ wá dán náà tẹ́ bá bá wọn lọ tẹ́ bá ṣiṣẹ́ hajj ẹ̀ sì mọ̀ ṣe takbir fi Allahu akbar eléyìí ò ronú iye tó mú wá àti ewu ìrìn àjò tó rìn tí ò rí sánmọ̀ mọ́ tí ò sì rí lẹ̀ mọ́ kó tó di pọ́lọ́n bá sọ̀kalẹ̀ láyọ̀ ó tún wá ń ṣèrànú bí ẹlòmíì nu wọn kò tún lọ àrọ̀fá ẹlòmíì ò lọ bọ̀rọ̀ ẹlòmíì ò débẹ̀ tó jẹ́ pé tí ò bá débẹ̀ kò ní hajj ọdún náà jídà ló wà á ní ti bí mo ti ṣáájú rí kí wàá lọ kí wàá lọ di gbẹdàgbọ́n ṣáájú náà fún kọ́ọ̀fẹ́ kan lọ sábẹ́ àdébà kan fẹ́ lọ rajà kò tẹ́sẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọn náà kárẹ̀ kára àjọ gbé ìráàmù wọ̀ ọ́ wàá bá wọn sí rárá pàtórí kọ́ ti ṣèkan rí sábà fífi ẹ̀yẹ sẹ́sìn ọlọ́ọ̀bà lè wọ́n fífi ẹ̀yẹ gbígbà téèyàn kírun tó tó wà lẹ́yìn mọ́mù ọlọ́sìn rí bẹ́ẹ̀ àbí ọmọ rí bẹ́ẹ̀ ó kí rákà méjì tán ní kọ́ọ̀lù wọlé wàá lọ rìsíf ó tún wá jọ ìrun àwọn èèyàn bá débẹ̀ àbí wọn bá débẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣáájú náà ẹni tó bá rí wọn tó mọ̀ nípa ṣe hajj ó sì bẹ́ẹ̀ lómi tuntun tó pé kéèyàn má sọ pé òun tẹ̀dá níyàn hajj ó pé ẹlòmíì ju pé kó mọ̀ wá ń pè ẹ̀sìn ọlọ́ọ̀ ní ẹ̀yẹ lọ inú fà ń pẹ́ pé nígbà táwọn èèyàn darí sí orílẹ̀-èdè wọn padà kò jọ pé wọ́n dé ilé ọlọ́run kò jọ bẹ́ẹ̀ rárá kódà wọn ó jẹ́ bàlújẹ́ fáwọn tó lọ ń bá fáwọn tó lọ sí lọ́nà torí tọ́ lọ́n torí pé gbogbo wọn ni wọ́n ń pè lálàjì àti kò kírun àtẹni tó lọ́bẹ̀ torí tọ́ lọ́n gbogbo wọn ni wọ́n ń pè lálàjì papọ̀ wọn alálàjì wo àìmọye àlàjì àìmọye ẹlẹ́bọ nù àìmọye babaláwo nù àìmọye apàyàn nù àlàjì wo bá àlàjì náà wọ́n ń pè láì mọ̀ pé kèké kó lọ sí náà bá bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀keje nínú àwọn àǹfààní yìí ó ní ọkàn tí máa ń rọ̀ mọ́ lọ́hùn lílọ tẹ́lómi lọ hajj tá a wí yìí ìyẹn ló máa ṣàkóso ìgbésí ayé ìdòní nínú àwọn tọ́lọ́ bá gbà fún ẹlòmíì ẹnìkan nígbà tó ń rí ká bàbá yẹ omi kan omi ló kọ́kọ́ jáde lójú òun ṣe mọ̀ pé àlèbá àlèwá wa túmọ̀ fún ìtumọ̀ pé á ah, ṣé mi náà débi àti àwọn dáadáa tí máa ń bọ́ sọ́kàn pé nígbà tó ń rí kàábà òun kẹtọ́ yẹn pé òun sì ti rí nínú àwọn àwòrán ṣùgbọ́n òun fojú ara òun rí kàábà báyìí omi kan bọ́ lójú òun omi ẹjọ́ omi jẹ́ ìdùnnú pé alhamdulillah tí mo débi ẹni tó ti ẹ̀rí kó ti gbáradì kó fẹ́ sí lọ́run gbogbo tí wọ́n bá pè ní iṣẹ́ hajj yóò tètè máa jà yóò jà kúnra yóò máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọmọ ìyá wa kan ó ń ṣe wá àti fáwọn alálàájì kan tẹ́ wá láti stéètì kan nínú bọ́ọ̀sì tí ń gbé wọn lọ wọ́n ń sọ̀làyé pé tó bá ti ṣe léyìn bá ti ṣe léyìn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n sì ń takò ẹnìkan ní afa nǹkan tẹ́ sọ yẹn gẹ́gẹ́ la wá ṣe ẹ̀dì mọ̀ àwọn akẹ́mọ̀ sọ̀rọ̀ náà nǹkan tẹ́ ní ká wá sí yẹn gẹ́gẹ́ la máa ṣe. wípé ẹ̀ lè máa wá dà á láàmú bí wọ́n sọ táàmù tí wọ́n jùkò fún ọ rárá ìgbà kan bá rí náà wọ́n lọ jùkò oko ṣètọ́n sábà nígbà báyìí ọjà bígbà àfi bígbà kéèyàn ìdákẹ́wà tó tẹ́ bá gbọ́ pé ìjọba yìí ló tọ́ ìdákẹ́jẹ wọn sí àfi kẹ́ ẹ má bẹ́ẹ̀ lómi nù wọn sọ̀rọ̀ àbí ńgbà mi kò jẹ́ pé ṣé oníwà àti ìwà sọ tí ò tọ́ torí pé àti màgbé ìdákẹ́jẹ wọn sí káwáfẹ̀ kan ṣe tó tọ́ tóníwà àti ìwà sọlẹ̀ sọ pé tí o tí o dání kí wọ́n ṣe wọ́n tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ kan ní arọ́fà tẹ́tí ní ká bẹ̀lẹ̀ ọ̀hún tẹ́ni àdúrà ọjọ́ arọ́fà àdúrà àdúrà ọjọ́ ńlá ni ọjọ́ ńlá lọ́jọ́ náà àdúrà ọjọ́ náà àdúrà àdúrà tó lápẹ̀rẹ̀ ni tí ẹ bá ti tọkàntọkàn nínú gbígbà bẹ́ẹ̀ làwọn obìnrin ní wọ́n síbò rí ní wọ́n síbò rí ní wọ́n bá lo fìlà alátẹ́ sẹ́ńpẹ̀ ní sábàkà táwọn ọmọ Indonesia kó wá láti tajà ta ló tẹ̀ sọ fún yẹn gan ara tẹ́ ájì tàbọ̀ sọ̀rọ̀ alájì ni ara ìtàn mú wọlé yorùbá wa nù fìlà yẹn bí fìlà sẹ́ni kọ̀ọ̀kan wá dé iná ni ìdó bá wùyàn yẹn lè dé kéèyàn wá dé wọn sá ẹ ti ṣáájú mi bọ̀dá àti ṣe à ń bẹ lọ́wọ́ ẹ̀ ah, ẹ dá dé fìlà yìí níbo làtàlẹ́ yìí ti dé fìlà wọn ìdónísà wọn ti ń hùn tẹ́mátì ò fẹ́ wá ìyẹn lè bí ẹni tó lóbì lápẹjúwe àbẹ́ọ́ni tó ní. epo àbí nǹkan kan tó ń náà kó tẹ̀sí mádọ̀ sí àwọn lábáàlì láìkẹ̀ mo fẹ́ tà lọ́hùn nígbà tí ìbá nìkan aráàmù ló mú lọ làwọn náà fi máa kó fìlà lọ́wọ́ tí wọ́n bá ń bọ̀ ní bá ti fìlà sórí wọ́n bá ti lòdì dànù wọ́n bá bẹ̀rẹ̀ wákàtí ní mo fojú ara mi rí níjó lọ làwọn alákòóso náà kálukú owó àdúrà owó kìnnìkan owó gbà owó ní arọ́fà àwọn ọ̀tẹ̀ ráyè báwọn ṣàdúrà wọn ò ní gáàdì wọn báwọn kan ló kó wọn lọ lọ́ndà state government tọ́ nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníkàmọ̀ rántí àlèkè àmọ̀ èèyàn ní ti sáájú kan mọ̀ rántí àlèkè àmọ̀ sínú aṣọ ọ̀sọ́ kan náà tá a wà tẹ́nìkan ò jẹ́ nìkan lọ níbi ọ̀sánjọ́ náà ni láàfin ní rántí àlèkè àmọ̀ ni àbí sísí tá a sí orí wálẹ̀ àtẹni tó adé ní máa dé nígbà tó wà Nàìjíríà tí ó fi lẹ́tọ̀ọ́ àti dé nǹkan kan jọ náà mo wá rí i pé ìmọ̀ sábà bíi táwọn dókítọ̀ medical doctor táwọn afẹ́ ọ̀pẹ́rẹ́tì èèyàn wọ́n jà sí òòrùn wọ́n wà fún lásọ wọ́n ní yóò wọ pátá wọ́n ní yóò wọ ṣòkòtò wọ́n ní abẹ́yìn náà rántí àlùjámọ̀ bí mi mo wá bá wọn tún sí pé èmi ò bí wọ́n léèrè o ṣùgbọ́n wọn pé máa ń ṣe bẹ́ẹ̀ mo wá bá wọn tún sí pé tó bóyá wọn rò pé ẹni tá a fẹ́ káfíẹ̀ kọ́kọ́ já ná bóyá torí àwọn fi máa ń ṣe bẹ́ẹ̀ bóyá wọ́n sì ní nǹkan méjì ni torí kókò tó wọ́n ti pa aṣọ tí wọ́n fi fi lọ́rùn náà ló ní ju aṣọ tó ń tọ̀ náà wọ̀ tẹ́lẹ̀ lọ kò sọ èyí tẹ́lẹ̀ ní wọ̀ tẹ́lẹ̀ gan ní ìtìjú gan fi fi lọ́rùn ṣùgbọ́n ó sọ pé ẹ má wọ̀ kankan tó torí pé allah akpa ẹlòmíì ó sì dàgbà tó ti lọ́jọ́ orí sẹ́wọ̀n ṣe bí àpò màbá yóò ṣe méèkì ẹ̀ lẹ́bàá rí fọ́lọ́ fún lálàáfíà òun gan ló kọ tamọ́ bíi tábà ń tamọ́ kí wọ́n tó jẹ́ bọ́ọ̀sì gan tó lè ráyè wọlé àmọ́ wọ́n tẹ ẹ̀jẹ̀ fún gbogbo àwọn tó bá járúgbó ẹni tó fẹ́ rẹ́ǹtì ẹni tó gbé wọn kọ́kọ́ lọ́rùn lórí pákó tí wọ́n gbé wọn ti tọ̀ wá abẹ́ni tó rẹ́ǹtì kẹ̀kẹ́ tó rẹ́ǹtì tí wọ́n sáré ẹ̀ tí wọ́n yí wọn èyí ó rántí pé ọjọ́ àlùkí máa ń bẹ nítorí fi mú ọjọ́ arápà máa bẹ tí o ájù láyé ó wà láàyè kan náà ní gbogbo àgbáńlá ayé bá a bá sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ ibẹ̀ náà láwà sòkò yẹ kí gbogbo gbangba àlùkí máa kó jẹ́ nǹkan tó jẹ́ tuntun lójú wa pé ni ó fi bẹ́ẹ̀ náà nìdájọ́ ọlọ́run bá àrùn tààrà kọ́lọ̀ kó sọjọ́ náà lọ́jọ́ òun láàrin níbi pé a fẹ́ ṣe iṣẹ́ hajj ní ìkángun rẹ̀ òní wípé èyí mọ̀ yámi ní ọ̀sìn Islam nínú àbòsí ńlá òní nínú aburú ńlá òní àbòsí tó ní òun ṣe pẹ̀lú pípa ẹ̀mí tó là kò níbi kápá ẹ̀mí tó mọ́ kò níbi kápá oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà pa ẹ̀mí wọ́n ń gbà fi ẹ̀mí ṣòfò láwùjọ yìí àbòsí ńlá ni téèyàn bá jẹ́ mùsùlùmí òdodo kó bẹ̀rù ọlọ́run gbogbo ọ̀nà tẹ́mi ń gbà bọ́ lọ́wọ́ èèyàn ẹlòmíì torí kó láǹfààní àtijọ́ ṣiṣẹ́ ìjọba ní fi ń pààyàn bóyá ọlọ́pàá ni bóyá sójà ni bóyá kankan ni tó sì ó wà ìǹtẹ́ǹtù láti gbébọn lọ́wọ́ iṣẹ́ yẹn ìkóná ìkóná tíjọ́ tó kò láyè ọkàn pààyàn kan ó kàn lọ sáájú rẹ̀ ni kó bẹ̀rù ọlọ́run kó rántí ijọ́ títì tí náà ó dé tọ́lọ́run ní ṣe nídẹ́kun fún un ẹni tí wọ́n pa nípa àbòsí ti bọ́ ń bẹ̀ abẹ́ni tí ń ṣàtìyàn gbogbo ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè láàfọ́ aláwùjọ tilẹ̀ Yorùbá yìí ẹlẹ́bọ olókùnú ẹ̀ táwọn èèyàn lọ bá tí kò sí tí wọ́n ń fèèyàn gan jóògùn tàbá ń sọ pé wọ́n fi dábàá jóògùn dábàá ẹlẹ́mìí téèyàn lè tó tẹ́ ẹ̀yẹ́ lè tó tẹ́ ẹ̀dọ́ ọmọ náà tó sì torí ẹ̀ pàdánù àlùjànnà tí wọ́n ń pa wọ́n nípa tọ́lọ̀ ọ̀hún fẹ́ dábàá téèyàn ní jẹ kódà tó jẹ́ ìpéyàn oúnjẹ tẹ́ẹ̀sì dúnú agbada tẹ́ẹ̀sì dé mọ́ torí pé ẹ fẹ́ jóògùn táwọn náà jóògùn ní ìsìn wọ́n forí kiriki ara ìwọ̀n jóògùn wọ́n èèyàn jóògùn wọ́n kóòlù jóògùn oríṣiríṣi ọ̀nà gbà bọ́ lọ́wọ́ àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí fara spread the word ìpànìyàn ti pọ̀ jù ìtẹ̀mí ọmọ adama sọ̀fọ̀ ti pọ̀ jù àmọ́ bò ní òsè ní rí bẹ́ẹ̀ àwọn ọ̀nà tó kìí sọ̀rọ̀ léde nìkan àmọ́ tó léde yìí ò lágbára ṣùgbọ́n àbí wàá sọ̀tọ̀ lọ́rọ̀ sálà wọ́n nígbà táyé bá ń san ọlọ́run àpárẹ̀ rẹ̀ ní kásáràtò alharj wọ́n ní kíní jẹ́bẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó ní alharj alharj jẹ́bẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó ní kásáràtò nígbà tó jẹ́ pẹ́yìn tí wọ́n àti ìpa náà ń wò pé tó kásámọ̀ bẹ́ẹ̀ kásámọ̀ bẹ́ẹ̀ lọ òun náà ẹ̀sẹ̀ tí wọ́n lè pa àwọn àtẹnìta láìsẹ̀ lẹ́yìn tí wọ́n ti pa gan-an náà wọ́n tà ń sẹ́mi níbi tí ìpààyàn nípa ààbò tí ẹ̀sìn ìpààyàn sọ̀fọ̀ tó pọ̀ tó gbajúgbajà dé láwùjọ yìí. àyínà ní ìsìlámù àyínà ní mùsùlùmù ìsìlámù dà àwọn tó ń jẹ́ mùsùlùmí dà bá pọ̀ ló ń kà tó bá jẹ́ fifty fifty ó yẹ ká láàfin àti bẹ́ẹ̀ ní ìsìlámù ó lapa kí wọ́n rí wípé àà ah, torí bí èèbá ṣe pé àmùsùnmí ń bẹ láwùjọ ni kíní yorùbá lápò bá ború jù báyìí lọ bùtà àwọn ìsìláàmù dà àwọn tó ṣe ìsìláàmù ń dà yóò mú ní jùmọ̀ yóò dàbí gbà tí ò sèyàn nílùú mọ́ àwọn yóò tún ṣe sim sínú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà yóò mú làhàdì àwọn yóò sọ pé àwọn lọ pe ọlọ́wọ́n ba ìlú náà tó dá yóò tó dàbí ahoro wàmọ́ni ni mo fi dùn ta ni ń padà ń balẹ̀ yẹn jẹ́ tó bá kọ́ ba la bá ń tani mokọ yẹn lọ sílé babaláwo pé mo fẹ́ kó wọgbó lọ tani mokọ yẹn lọ sílé àfẹ́sù àti babaláwo ipe afẹ́kókú ni. kásáràtì kọfìn ìpààyàn ìfẹ̀mí ọmọ èèyàn ṣòfò ó lé kínkà ní gbọdọ̀ sí ọlọ́run àkó sànù wa ẹ jẹ́ ká sì faradà fọlọ́ ẹ jẹ́ ká bọ́ lọ́wọ́ bá dó ká bẹ lọ́wọ́ bá fọ́pọ̀ lọ́wọ́ gbogbo àwọn dábìpá nípa àbòsí ويشهدون أن لا إله إلا الله وأن محمد رسول الله àbẹ̀ náà bá kọ́lọ́mù àkọ́sọ́ àmójúkò fún wọn àbẹ̀ náà bá kọ́lọ́mù bá kí ó fi ṣe kàfàrà fún wọn gbogbo ẹni tí bá ń bẹ láyé náà náà tá à ń sẹ̀mí ọlọ́run akọ́mọ fi ṣe ẹ̀sọ́ fún wọn pàtó ẹ̀bùn wa ẹjẹ́ amójú tẹ́sìn wọn ẹjẹ́ gba ìsìlámù mú dáadáa o á kò láyé nígbà tá a mọ̀ nítorí ìgbìmọ̀ kọ́kọ́ súnmọ́ náà ni pé àkókò mọ̀ nítorí ti jẹ́ pé a mọ̀ pé sọ fún wa pé at any time ó lè jóni náà ló fi súnmọ́ so ìyẹn lè kásìtì yára ṣe ń tá a ṣe ètò wọn fún táyì pé I can call you at any time yóò máa retí kọ́ọ̀lù yẹn ni wọ́n ní kó wà tán láti pé mo lè pè é àgbàjù lọ kó jápá àbọ̀ntẹ́ ìdàn kan náà fẹ́ fún l'Àbújá pé tí má ti pè ọ́ báyìí the next day kù ní kọ́ lọ́wọ́ yóò ṣe bí adé òní síbẹ̀ málùkì àmọ̀ ṣe rí nìyẹn o ló fi ká sì ti kanjú ṣe sẹ́ Islam ká sì kanjú jáwọ́ kó bí aburú ìta mọ̀ pé ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وأشهد أن لا إله إلا الله وحده